mo ní bíbá ìwọ ọlọ́wọ́n ọba mi á ṣẹ̀dá afọ́jú á ṣàǹfààní jẹni tó ríran lọ bó bá sì tún wù ú gbà mí a ṣẹ̀dá arọ sílẹ̀ ayé ìyún àtúnṣàǹfààní jẹni ó lẹ́sẹ̀ a sì yóò wù lọ́lọ́run ọba o òun náà la ṣe ń kí yín káàbọ̀ sórí àkọ̀tun ètò yín ètò wa ọ̀rọ̀ àgbà fún tòní. Hmm. ìwà ọ̀dàlẹ̀ kò lérè ọ̀dàlẹ̀ ò pé ẹ kàn gbọ́ ìtàn kékeré ráńpẹ́ yìí kẹ wo nǹkan tí ọ̀dàlẹ́sọ arákùnrin yìí dà àwọn èèyàn bíi mélòó kan láàrin ìlú wọn kóra wọn jọ pọ̀ láti máa ṣiṣẹ́ ọlọ́dẹ pétò àwa láà máa ṣe síkírọ́rìtì tá a máa fi dáàbò bòlú wa o gbogbo wọn sì múlẹ̀ pétò gbogbo kílàsírí tiẹ̀ kílàsírí tiwọ́ gbogbo wọn mú àṣírí jọ wọn jọ sọ fúnra wọn o lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ṣe sọ àṣírí tán wọ́n ní tò kò sí bí ìjà ṣe fẹ́ le tó láàrin ara àwọn àwọn ò gbọ́dọ̀ sọ fẹ́nì kankan o àwọn ò gbọ́dọ̀ sọ fún ẹ̀dá ọlọ́run kankan pé eléyìí ni àṣírí lágbájá tó lè gbẹ̀mí lọ́rùn ẹ̀ gbogbo wọn sì gbà pé bẹ́ẹ̀ ẹ kò sí wàhálà ìkànnù wọn ó wá lọ rèé fẹ́yàwó ibi ó ti fẹ́yàwó yìí gbogbo wọn ni wọ́n máa ń wò bíi jagunjagun ńlá ṣùgbọ́n ìjà wá dàbí tó ti fẹ́yàwó pọ̀ pẹ̀lú ọ̀dọ́ tàwọn ọ̀rẹ́ yòókù tí wọ́n jọ ń sọ lọ́dẹ ẹni tó wá jẹ́ aṣíwájú àwọn ọlọ́dẹ yòókù bíi jagunjagun tó lọ bá ibi tí ìkejì ti fẹ́yàwó yìí tó lọ bá wọn jà wọ́n á pè ti ẹni tó fẹ́yàwó lọ́dọ̀ wa pé tó wọ́n ló fẹ́ ọmọ wa jagunjagun nìwọ náà dákun bá wa kojú lágbájá ó wá lóun ò lè kojú ẹ̀ ṣùgbọ́n òun ó ṣàṣírí rẹ̀ fún yín wọ́n yìí ń tọ̀ wọ́n ń bọ́n kò kú wọ́n ṣe aládàá wọ́n ṣe gbogbo ẹ̀ kò sí nǹkan tó ràn án ó ní ẹ wò ẹ lọ rèé wá ọkà bàbà àti bẹ̀rẹ̀ tí wọ́n fi ń mọ̀lẹ́ gbogbo àná la mọ̀ nǹkan tó ń pè ń bẹ̀rẹ̀ fáǹfààní àwọn tí ò mọ̀ àwọn ilé ilé tí wọ́n máa ń kọ́ lókun gbà ń tó máa ń fi koríko sí lórí koríko orí ẹ̀ ń òun wọ́n ń pè ń bẹ̀rẹ̀ o ó ní bẹ̀rẹ̀ nìkan ló lè gé bí àdá ọkà bàbà nìkan lè wọ ẹ̀ tí ò gbọ́dọ̀ kan lára o bẹ́ẹ̀ yìnbọn àtayé ìdọ́rùn sí i la kò lè ràn án gbogbo ẹ̀ pátápátá ló tún àṣírí ẹni yìí fún wọn o ẹ mọ̀ pé jọ́tọ́mọdé bá mulẹ̀ ní mọ̀ ọjọ́ tí ò bá dalẹ̀ kò ní mọ̀ ọmọdé ẹ wọn ló bùrọ̀ kó òun bójú wẹ̀yìn o sì bí òòjọ́ lóró ẹ ní lolúwerè ránró ni. ẹ wò ó ká má bókù lọlé olóró wọ́n yìnbọn fárákùnrin yìí pẹ̀lú ọkà bàbà ló bá tibẹ̀ ló bá gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra gbogbo èèyàn ló mọ̀ pé ah ìkan lára àwọn ọlọ́dẹ yìí tọ́jọ́ ṣe múlẹ̀ òun ló tú àṣírí ọ̀hún òun bá sá ló bá sá kúrò láàrin wọn kò yọjú sí wọn mọ́ kò tó ọ̀sẹ̀ kejì lòun náà bá dùbúlẹ̀ àìsàn ẹ mọ̀ pé àwọn nǹkan tó ń fi ń búra ńlẹ̀ Yorùbá nǹkan tó lágbára pọ̀ ni lẹ́yìn ìbúra lẹ́yìn ìdùbúlẹ̀ àìsàn yìí ló bá di pé láti ibi tó fi ń jòkó gbogbo ibi tó fi lélẹ̀ gbogbo ẹ̀ ló bẹ̀rẹ̀ sí í jẹrà lóòyẹ̀ kó tó wá di pẹ̀mí bọ́lá rẹ̀ ló wá ní ha òun ò mọ̀ pé bí ó ṣe rí nù ọjọ́ àbámulẹ̀ là á mọ̀ ẹnikẹ́ni òun mọ̀jọ́ tá a dalẹ̀ ẹ ìmùlẹ̀ àti ọ̀dàlẹ̀ wọ́n jọ ń bára wọn rìn nítorí tí ò bá sí ìmùlẹ̀ ọ̀dàlẹ̀ ò lè sí. ẹ wo ọjọ́ tọmọdé bá búròkò tó bá bójú ẹ̀yìn òòjọ́ kọ́ ló olúwerè rọ́rọ́ o ọ̀rọ̀ àgbà fún tọjọ́ tòun nínú ọ̀pẹ́yẹmí òyìnbọ̀lá náà ló kọ tèmi o ó dìgbà